wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ gbà lójú ni o. ọ̀dà ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ o ẹnìkan péré sí àwọn èèyàn ti gbọ́ barista travel ni hello ẹnìkan péré sí ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò ká tó já ẹ kúrọ̀ lẹ́ o baba fresh yes ta ló sọ̀rọ̀ hello hello hello yes orúkọ tèmi ni engineer Ibrahim Usman àwọn náà yẹn láti ọ̀nà àlọ́ kagbọ́n mi. alhaji wa ibi yẹn ẹ mọ tẹ́lẹ̀ bá ti mọ fámìlì wọn ìpò wọn bàdàbà ni ẹ mọ kí wọn. ọmọ ẹdẹ wọn ọmọ ẹdẹ ni wọn ọmọ ẹdẹ ni wọn. ẹ máa ṣe pẹ̀lú fámìlì wọn kí wọn máa gbọ́ náà o. ìsọkè ó dà ẹ ṣé o torí pọ́jọ́ ti lọ ya Mrs Johnson afẹ́rí mrs tóyìn ọláìwọlá tí wọ́n ń gbé ní àkànó ìfẹ́làgbà zone four olúndé ní agbègbè akẹ́dẹ̀mí olómi ẹ yọjú sí wa ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ láago méjì ọ̀sán orúkọ tèmi ni akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rù fún ẹ̀hónú àtẹni tó bá fẹ́ wá sórí ètò whatsapp number mi ní ká zero eight zero five seven eight one eight one eight o baba doctor ọ̀ya orúkọ yín àti nọ́mbà yín. orúkọ mi ni alhaji doctor ọládọjà nọ́mbà mi ni zero eight zero five four zero zero eight seven one two. oya olóye. orúkọ mi ni chief mrs adéwùmí adélèké ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún àǹfààní ẹ̀yin tẹ́ pé gbà tí fóònù sọnù ẹ̀ láǹfààní láti pè mí wọlé òun náà ni mò ń lò ó nọ́mbà yẹn náà ní zero nine zero fourteen twelve thirty four seventy three. Mrs Johnson. orúkọ mi ni ọlásìnbọ Johnson ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three nine zero two zero four four three. ó dàbọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ barista ọmọ ìdí ọ̀dẹ́yẹmí zero eight zero seven eight seven eight two one two one. ó dàbọ̀. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ fresh fm. àwọn kọ́. one oh five one oh five point one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó ẹ̀yin ènìyàn wa ire wọlédé idestar two hundred power bank èyí tó ní agbára twenty thousand mAh ó ti lálẹ̀ wù báyìí bẹ́ẹ̀ ni èyí kì í ṣe àparùtù bí idestar two hundred power bank bá gba iná sára tó kún kẹ́kẹ́ odidi ọjọ́ mẹ́ta gbáko ni wàá fi lo iná orí rẹ̀ ẹ̀rọ ìléwọ́ alágbèéká mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún lè charge lórí rẹ̀ kí a mọ́ sátara ṣàṣà kó lọ ra idestar two hundred power bank rẹ̀ eléyìí tó ní agbára twenty thousand mAh kó o sì jẹ àǹfààní promo price tó ń lọ lọ́wọ́ ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ Fresh FM àwọn kọ́ one oh five point nine FM àwọn mo ló ta sọ́sẹ̀ máa yí wúrọ̀ àwọn kọ́ ìròyìn àsìkò lóríṣiríṣi àwọn kọ́ entertainment náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀ fi sẹ́wọ̀n àwọn kọ́ one oh five point nine FM fílẹ̀ sí i làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ń ṣó. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísáàmù wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm. wákàtí kan pẹ̀lú ọlọ́run náà ni ìrìn àjò yá nìyẹn. ìrìn àjò tá à ń rìn bọ̀ lọ́sẹ̀ tó kọjá a tẹ̀síwájú ń bẹ̀ lẹ́yìn mo tún lálejò kan prophet evangelist adébọ̀wálé john bankole ẹ̀yin náà ti mọ̀ láti hour of peace evangelical ministry. ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàdúrà ẹ mú ń ta sinmi lé náà ní orúkọ ńlá. kẹ́kọ̀ọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì nígbà tí àwọn ìránṣẹ́ ọlọ́run máa gbàdúrà pẹ̀lú wa evangelist olúfúnkẹ́ òjò wọn á kọ́kọ́ gbàdúrà kó tó di pé prophet evangelist adébọ̀wálé john bankole wọn máa pray pẹ̀lú wa. orúkọ jésù. àmín. ní orúkọ jésù. àmín. ọlọ́run tí wọ́n dá ogun òyìnbó ńlá padà sí ọ̀dọ̀ yín àwa sọ pé ẹ ṣe é fún àánú èyí tó pọ̀ bí ìyanrìn àwa sọ pé ẹ ṣe é fún ìrìnàjò oṣù márùn-ún àkọ́kọ́ fún ìrìn àjò oṣù kẹfà fún sunday àkọ́kọ́ tẹ́ tó jọ ṣojú ẹ̀mí wa ọlọ́run ti wa gba ọpẹ́ wa èyí ni mo wí ní ìrìn àjò oṣù kẹfà yìí àtẹ̀mí àti ara àánú gbà gbogbo ohun tá a lé lélé nínú ìrìn àjò oṣù márùn àkọ́kọ́ tí ọwọ́ owó tó àánú ọlọ́run ó fi lé wa lọ́wọ́ nínú ìrìn àjò oṣù kẹfà yìí àní ṣe dá dúró àánú ò fọ̀n fún wa orí ọ̀fẹ́ tí kì í tán orí ọ̀fẹ́ tí kì í tí orí ọ̀fẹ́ tí kì í ṣá àti ojúrere rẹ̀ yóò bá wa rìnrìn àjò oṣù yìí àmín ìrìn àjò oṣù yìí kò ní gbomijé lójú wa àmín ọjọ́ dé ọjọ́ ń fọhùn mo wí lórúkọ jésù ìrìn àjò oṣù yìí yóò fọhùn ayọ̀ wa àmín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù prophet evangelist adébọ̀wálé john bankole. ní orúkọ jésù. àmín ní orúkọ jésù. àmín ní agbára ẹ̀jẹ̀ jésù. àmín ọba tí ọpẹ́ yẹ tí ń yẹ ògo ni fún orúkọ rẹ ẹ̀mí mọ́ ẹgbẹ́ ọpẹ́ gbà yín ọba tó tún ká a máa ra àwọn alààyè lónìí ẹgbẹ́ ọpẹ́ gbà yín àdésíbí ní wákàtí agbára rẹ jẹ́ kó sọ̀kalẹ̀ gbogbo ọkàn tó ń gbọ́ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé kẹrí àánú gbà ẹ̀mí agbógun ti ìkórè ẹ̀mí mọ́ kó bá wọn wí ní àjò yìí tí èé fẹ́ gbóhùn ọlọ́run àfi ohun èṣù ẹ̀mí mọ́ kó bá wí orúkọ jésù ìmọ́lẹ̀ agbára ọlọ́run tí ẹnikẹ́ni ò lè pa kó mọ́lẹ̀ sí ẹni kankan. àmín. iléeṣẹ́ yìí dọ́wọ́ ọlọ́run ẹ̀mí mọ́ ẹgbàsá tí a kò so. àmín. adarí iléeṣẹ́ ẹ̀fún ọ ní ẹ̀mí gígùn. àmín. àwọn òṣìṣẹ́ ẹ̀fún ọ ní ẹ̀mí gígùn. àmín. bàbá tó ní ètò ẹ̀fún ọ ní ẹ̀mí gígùn. àmín. agbára ti mọ kristi láti gbóhùn ọlọ́run ju ènìyàn lọ ẹ sọ kalẹ̀ fún wa. ní ìkẹyìn gbogbo akáyìn ọ. jésù kristi olúwa wa. àmín àmín àmín. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ nídìí tí mo fi pe prophet evangelist adébọ̀wálé john bankole wá sórí ètò yìí. ẹ jẹ́ ń tètè yanjú ẹ̀. Hour of Peace Evangelical Ministry ni orúkọ ministry tọ́lọ́ ń fún yín bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wọṣọ ó jọ aṣọ bíi bóyá kérúbù ẹ má jẹ́ sọ pé àbísẹ̀lẹ̀ ó jọ aṣọ bíi aṣọ kérúbù ṣùgbọ́n ẹ̀ tí ẹ fi sí anex sí orúkọ mínísírì yẹn kí ló dé. ẹ ṣe ìjọ kérúbù ni mo ti wá tí a pè mí sí tí mi ṣe kúrò níbẹ̀ ṣùgbọ́n ohun tí olúwa fún mi láti pe orúkọ iléeṣẹ́ ìránṣẹ́ nìyẹn nígbà mo sì yẹ̀ mo rí wípé ohun tí a ti ọwọ́ ọlọ́run sọ nítorí pé ẹgbẹ́ àlàáfíà la pé kéde ló ní í ṣe pẹ̀lú láti pè ní kérúbù àbí láti pè ní orúkọ ọlọ́run kò ní í ṣe pẹ̀lú orúkọ ìjọ bí kò ṣe agbára ìwà mímọ́ àti ìfúwà láàyè ọlọ́run tó bá hàn nínú irú ìjọba ẹ̀ so orúkọ tí olúwa fún mi nìyẹn ẹ̀mí mọ́ dẹ̀ jẹ́rìí ìpè rẹ̀. ṣùgbọ́n ìjọ kérúbù àti séráfù ìjọ kérúbù séráfù ní ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀ ẹ jẹ́ àti ẹ̀wá kúrò ní ìjọ kérúbù sẹ́ráfù ẹ jẹ́ ká lọ ṣé dandan ẹni tí ó bá máa dá ìjọ sílẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ wòlíì torí pé wòlíì wòlíì wòlíì wòlíì wòlíì wòlíì ṣé dandan ṣe mọ̀ pé bí ẹ̀ka márùn-ún ni iṣẹ́ ó dàbí pé àwọn wòlíì bóyá wòlíì ló dẹ̀ jáwó báyìí ni hmm. àwọn wòlíì nìkan ló dá ìjọ sílẹ̀ ṣé dandan ẹni tó bá máa tí ọlọ́run bá máa pè é sìn gbọ́dọ̀ jẹ́ wòlíì. ẹ tí a bá fẹ́ ká dáhùn béèrè kí ganan à ń pè ní ìpè èpè ní ohun tí a gbọ́ láti ọ̀dọ̀ ọlọ́run láti jíṣẹ́ ọlọ́run bóyá láti fi iṣẹ́ tá à ń ṣe sílẹ̀ àbí láti máa ṣiṣẹ́ ọlọ́run pẹ̀lú tá à ń ṣe ó ṣe á jẹ́ pé kí ẹ̀ka wòólì ni ó wu gbogbo ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí òye tèmi ní ìgbà tá a wà ní pé wòólì tí à ń dárúkọ dárúkọ òun ni ó jẹ́ nǹkan tí àwọn èèyàn rí bíi pàtàkì torí pé wọ́n á gbọ́ ìran látọ̀dọ̀ wọn wọ́n sì nígbàgbọ́ pé wọ́n ó ṣètò fáwọn ọ̀pọ̀lọpọ̀ gan fira rẹ̀ wí ọlọ́run níwájú àwọn ènìyàn yìí kì í ṣe pé wòólì ò dára ṣùgbọ́n ẹ̀ka tó kù ńkọ́ ajínrere kọ́ ti àwọn àpọ́sù ńkọ́ kí nìdí tó fi jẹ́ márùn kí ló dé jẹ́ pé ọ̀nà kan ni ó wà so kì í ṣe dandan kó jẹ́ pé ẹni tó bá fẹ́ dá ìjọ sílẹ̀ kó jẹ́ wòlíì ó lè jẹ́ ajínrere torí pé ọ̀rọ̀ ẹnìkan náà ni gbogbo wọn jíṣẹ́ rẹ̀ ẹ̀ka márùn ohun kan náà ni wọ́n ń gbọ́ iṣẹ́ ohun yẹn náà ni wọ́n dẹ̀ ń ṣe lórí ẹ̀ so kò wá gbọ́dọ̀ jẹ́ pé ti wòlíì nìkan òní ó wà torí pé iṣẹ́ tá a fún ẹnìkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni so kí n lè dáhùn béèrè yín òní pé kì í ṣe dandan wípé ìgbà ń bá tó di wòlíì ni mo tó lè ṣiṣẹ́ ìránṣẹ́. bàbá Bankole wòlíì ni wọn ìyẹn bàbá yín. bàbá tó bí wòlíì ni wọn. ṣé torí pé Ọlọ́run ti pe bàbá yín ẹ̀yin ọmọ náà gbọ́dọ̀ jẹ́ wòlíì. ah láyéláyé kò jọra wọn ohun ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun ọ̀tọ̀ ni a ó pe bàbá ọ̀tọ̀ ni a ó pe ọmọ bí ọmọ bá ti torí pé bàbá òun jẹ́ wòlíì tí kò bá sí ìpè lórí ẹ ojú ó tì nínú ìpè. bàbá lè pe ọmọ pé kíṣẹ́ tó ń ṣe má bàjẹ́ kó wá pe ọmọ àbí báwo lẹ ṣe. ẹ kì í ṣe ẹ̀ṣẹ̀ kí bàbá rí i pé n tó ń ṣe ọ̀nà tó dáa ọmọ òun wà ń bẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ọlọ́run ṣe mọ̀ àwọn tó lọ sí ẹ̀ka ìdájọ́ àwọn tó lọ sí ẹ̀ka pé oníṣègùn tá ń pè ní dókítà tá ń pè ní nurse ìwé kan ni wọ́n kà débẹ̀ kí wọ́n tó lè ṣiṣẹ́ tí wọn ò bá kàwọn ò practice ẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí yàtọ̀ síbẹ̀ ohun ọlọ́run ni a fi ń ṣiṣẹ́ ẹ̀mí kì í ṣe ohun ènìyàn ó lè wu bàbá kó wà ń bẹ̀ ó lè di akọrin mú èé ṣe iṣẹ́ wòlíì nìkan níbẹ̀ lórí pẹpẹ ó lè di akọrin mú ó lè jẹ́ àwọn adènà nínú ìjọ ó lè ṣe kàn mí ṣùgbọ́n bàbá mi torí pé mo jẹ́ wòlíì bàbá mi jẹ́ wòlíì ó wá ní mo gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ wòlíì bí ò bá sí àtìlẹ́yìn Ọlọ́run nínú rẹ̀ èèyàn á kàbùkù. Olúwa pè yín. bẹ́ẹ̀ni. ó dẹ̀ bá yín sọ̀rọ̀. ó bá mi sọ̀rọ̀ ó sì fi àmì hàn bẹ́ẹ̀ni. kó tó di pé màá yànda yín ẹ ń béèrè béèrè kan ṣàdúrà ń gbà. Ah, àdúrà ń gbà. ó ń gbà. ó ń gbà gidi tí èṣe kékeré ni

èmi ò lójú omi àti òróró àti àdúrà àti àwẹ̀ lọ òun ló sì ṣiṣẹ́ òun náà sì ni a rí tí ó ní àkọọ́lẹ̀ àti ìbámu nínú ìwé mímọ́ gbogbo à ń ju ewé à ń ju egbò kò sí nínú ìlànà ìwé mímọ́ káwọn náà jáde kí wọ́n sọ bí tí wọ́n ti hàn. kò sí nínú ìlànà ah, ìwé mímọ́. bàbá lè pè wọ́n kí wọ́n jáde kí wọ́n fi hàn wá bí a tún bá hàn wá gan bóyá àánú ò ní gbàgbọ́ nínú ẹ̀ ibi tí wọ́n ti lò ó bẹ́ẹ̀ ni láti máa lo ewé àti egbò kí lorúkọ Jésù wà fún. kí ló ń tọ́ ń pè ní ètò ètò ní ohun láti ọ̀dọ̀ ọlọ́run ìdarí sí ẹ̀mí mọ́ látòkè láti ọ̀dọ̀ ọlọ́run láti ọ̀dọ̀ ọlọ́run kò nílò pa nǹkan lẹ̀lẹ̀ bí èyí tí ṣe yẹn. so ẹni tó bá ti lóun ní ètò. ó ti di ó ti ó ti di olóògùn. ó ti di olóògùn ó sì yàtọ̀ sí ní tó tí a pè sí kò bá sàn kó má sí ní abẹ́ ìpè pé à ń pe orúkọ jésù mọ́ òun tó bá dá dúró lọ́tọ̀ wípé ilé bàbá ìlélẹ̀ yìí o iṣẹ́ ẹ̀dáhùn ṣe níṣe o ṣe hàn pé gbogbo ohun tá sọ ìkò kan ètò yẹn ṣùgbọ́n ní ká gọ́ pẹ̀lú ewé àti egbòsí abẹ́ iṣẹ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ó ti tó àkókò tí ó gbèrú àwọn kan bẹ́ẹ̀ jáde. ẹ jẹ́ ká hmm. kó má bàa dàbí pé bóyá a kò kọjú sí àwọn ìjọ aláṣọ funfun. bẹ́ẹ̀ni àwọn dírámà kan wà tí mo fẹ́ béèrè pé ṣé èèyàn nílò ẹ̀ hmm. kádùrà tó gbà bí ó yá ẹ sókè ó yẹ forí lélẹ̀ hmm. ó yẹ mú kòbókò wá lọ́la kòbókò la máa lò ìjọ kan wọ́n ti ẹ̀ mọ́bẹ̀ wá wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gúnlẹ̀ olúwa gún ọ̀tá mi pa ṣé tá a bá tí ṣe gbogbo dírámà yẹn bóyá bíi wednesday bíi méjì sẹ́yìn mò ń bọ̀ láti ṣòru ni mò ń gbọ́ ìránṣẹ́ ọlọ́run kan láàárọ̀ láfta five ó ní ẹ fòdìde ó yẹ fẹ̀yìntì gànà ẹ porúkọ jésù mọ̀ ewu tún fẹ̀yìntì gànà ṣáà wá rógo báyìí ṣé bẹ́yìn ò bá fẹ̀yìntì gànà ṣe gbogbo yẹn ṣáàdúrà ò lè gbà ni. ohun tí ìrántí àwa ìfẹ́ nìyẹn láti kó owó jọ bí wọn ò bá ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn náà nígbàgbọ́ nu bíbélì. ẹ máa gbọ́ súwìtì la máa lò lẹ́nu ó yá ju súwìtì ẹsẹ̀ nu súwìtì onígi máa sọ pé ọlọ́run fa àmọ́ máa sọ pé ṣé kádùrà tó lè gbà á ní gbogbo dírámà yìí ni. ẹ wo gbogbo àwọn tó ṣiṣẹ́ ẹ̀mí nínú ìwé mímọ́ kábàgbọ́n láti má jẹ̀mú láti fi dé má jẹ̀mú tuntun dírámà wo ni wọ́n ṣe níbẹ̀ sá kí iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ ṣe rí ìran a wà ní àkókò àwọn ènìyàn wọ́n ń wọ́n ń stọ́dì kí ni ènìyàn fẹ́ kì í ṣe ohun tí Ọlọ́run fẹ́ ohun tí ọlọ́run fẹ́ wọn ò tẹ̀lé ohun tí ènìyàn fẹ́. bọ̀ wọ́n máa ń sọ pé mo eh. gbọ́ ohun kan létí mi ẹ gbọ́ ohun tó ń sọ sí mi eh, létí. ebi àwọn ni wọ́n sọ pé àwọn gbọ́ ohun láti ọ̀run wá ṣé ohun yẹn èèyàn mélòó ni wọ́n bá sọ pé láti ọ̀run ni ìbámu olóní pẹ̀lú àti òkè wá irú ohun wo ni ẹ fẹ̀tù ẹ mú àdá wá ṣọ́ọ̀ṣì ẹ lọ ẹ lọ ra kí wọ́n pè boxing glove ẹ bẹ̀rẹ̀ ìjà ẹ máa lu ẹ lu ọ̀tá yín ní òru òní ẹ lù pa wọ́n á wá wọ glove. ẹ eh, gbogbo àwọn nǹkan yẹn ẹ̀tàn láti rí owó òkìkí àti ọlá tí ò ti ọ̀dọ̀ ọlọ́run wa èyí tí kì í wà títí láéláé tí ó pa pẹ́. so èèyàn ò nílò ògbó dírámà yẹn kádùrà tó gbà. ẹ̀tàn ìgbàgbọ́ níṣẹ́ kò ní kankan ṣe iṣẹ́ èṣù níta àti ọwọ́ èṣù ṣe láti ṣe fún wa láti mú àwọn èèyàn sínú akóló ìdè àwọn wòlíì ìgbàlódé bẹ́ẹ̀ ni. ṣé a lè sọ pé ìpè tọ́lọ́ ń fún wọn nìyẹn. ẹ taba kí là ń tẹ̀lé kí ló gáìdì pé wa ibi ìwé mímọ́ ló gáìdì pé wa lélẹ́yìí ni a ti rí níbo ni a ti rí àpẹẹrẹ bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe ní yàrá gbogbo nǹkan ní òṣè àgáàdì wa mo ní adájọ́ níwèé tó ń kà àwọn amòfin níwèé tó ń kà dókítà níwèé tó ń kà ẹ kí dókítà sọ pé òun ò ní kàwé dókítà ìwé adájọ́ lòun ó máa kà láti lọ́ọ́ máa fi gúnyàn lábẹ́rẹ́ ṣé kò ní ṣiṣẹ́ ṣe ẹ̀mí mímọ́ ní sọ̀rọ̀ fún àwọn wòólì bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ wòólì ìgbà ìgbàanì wọ́n ń gbóhùn ọlọ́run ni. wọ́n máa ń sọ pé àwọn náà gbóhùn ọlọ́run àní bàbá ebi wọn fi ẹnu wọn sọ ni nígbà tí ó bá tí àkókò bá tó lẹ́mọ̀ pé ohun ọlọ́run kọ́ a sì ń rí gbogbo ẹ̀ ṣe tó lòun gbóhùn ọlọ́run tí wọ́n borí èèyàn nínú pẹpẹ rẹ̀ ṣe obi ohun ọlọ́run náà ní ṣe ohun ọlọ́run ẹ̀yin ṣe àádájọ́ lẹ́sìn à ní orí èèyàn bẹ́ẹ̀ pẹpẹ mi ṣe eré èèyàn jọ́sìn nǹkan kan náà láàfikún àwọn tí wọ́n ti bọ́ sínú akóló wọn ni kí wọ́n gbàdúrà kí wọ́n lè bọ́ nítorí ewu ìgbà ìkẹyìn. sísítà mi kan nìyẹn ní ṣọ́ọ̀ṣì kan tó wà lọ́nà iwájú ń bí ó ní prophet yẹn ní káwọn mú ẹ̀kọ́ wá àwọn fẹ́ fi ṣàdúrà ó wá ra ẹ̀kọ́ márùn-ún tó rọ́mọ mẹ́rin lónìí pẹ̀lú tiẹ̀ òun náà dẹ̀ máa gbọ́ mi báyìí ó nígbà táwọn dẹ̀ parí prayer ni prophet bá ní ẹ̀kọ́ tó mú lọ́wọ́ wàá jẹ́ o gbọ́dọ̀ jẹ́ pátápátá ìkẹ́kọ̀ọ́ o gbọ́dọ̀ bẹ́ẹ̀ jáde o ó lẹ́kọ̀ọ́ ńláńlá ló ń dẹ̀ lọ rà lóje ló ń bá ń rí ó nígbà tó yá ẹ̀kọ́ yẹn ò lọ mọ́ òun padà ó lòun pé ọmọ òun máa gbọ́dọ̀ kú mọ́ wọn lọ́dọ̀ pé ẹni tí yóò bá jẹ́kọ̀ọ́ tiẹ̀ pé ikú ló ń fi ṣeré àmọ́ ṣé gbogbo yẹn lè wá látọ̀dọ̀ ọlọ́run kò lè wá látọ̀dọ̀ ọlọ́run èyí tá à ń sọ yín sìn ẹ́ rí i pé kò lè ní ìbámu létí àwọn tí ń ṣe bẹ́ẹ̀ bí ìgbà tá a mọ̀ tá a sọ di àwọn náà sì mọ̀ òye yẹn yé wọn wípé ọ̀nà tí olúwa là kalẹ̀ àlóhun tí ayé fẹ́ ni wọ́n study wọ́n study pé kí làwọn lè ṣe lónìí tó lè kú èrò jọ mo ti rí ẹni tó sọ wípé wọ́n olórí ìjọ ń béèrè lọ́wọ́ pìrìsẹ́ńtà pé ẹ̀yin lẹ́ẹ̀bá àwọn mú tọ́pìkì fún ìsọjí nígbà tí pìrìsẹ́ńtà bá mú tọ́pìkì fún olórí ìjọ níbo ni ẹ̀mí mímọ́ wà ìyẹn ni pé wọ́n wá wo àwọn àkọlé wo ni àwọn èèyàn ó gbọ́ tí wọ́n máa forí lẹ́ra wọn ṣẹ́gẹ́ tí mo sọ tí àwọn èèyàn fẹ́ ni wọ́n study wọn ò study tí ẹ̀mí mọ́ fẹ́ ṣé o yẹ yín pé kí láà lè ṣe ní ìpàgọ́ tá à ń lọ yìí o tó lè mú àwọn èèyàn even wọ́n ń lórí òkè sórí òkè láti lọ́ọ́ máa wu àṣà aláṣà torí mi ò mọ bí téèyàn ti lọ́ọ́ máa kọ àdúrà aládùúrà sílẹ̀ ẹ̀mí mímọ́ ni ó sọ àdúrà tó kàn fẹ́ nìkọ̀ọ̀kan ṣé ti yẹ yín ẹ̀mí mímọ́ ni ó sọ ìwọ tó wá ń kọ àdúrà lẹ̀ ẹni tó ń gbà pò ti sọ́rí ẹni tó lọ gbà yàwó yàwó tó gba lé onílẹ̀ tí ogun ẹ̀san wá dìde ọlọ́run sì ni ẹ̀san nígbà tó wá dìde tá a wá dórí òkè tá à ń gbàdúrà yìí pé ogun lé bàbá mi kó ya wèrè lónìí ẹ̀dùn ṣé àdúrà ẹni tó lọ gbà yàwó yàwó tí ẹ̀san lé kiri ṣé ogun ló yẹ kó máa gbà ládùúà àbí ìdáríjì ẹ̀ṣẹ̀ ló yẹ kó béèrè ìdí nìyẹn tí wọ́n fi ń lo wọ́n ń lo ọdún mẹ́rin mẹ́wàá àdúrà kan náà ni wọ́n ń gbà kò sí yẹn torí pé ẹnu dídùn jẹ́ kò tú wọn lẹ̀ ẹnu dídùn ìfọ̀ pọ̀lọpọ̀ gún ológun ẹnu dídùn yẹn òun ló ń di àwọn èèyàn mọ́lẹ̀ so kò jẹ́ kí wọ́n lè ní òye ti ọlọ́run wọn. àní prophet kan sọ olóhùn òkú ní sọ pé ọlọ́run sọ pé òun ò ní sọ pé ẹ̀mí mọ́ sọ pé pé òun á ní àwọn ẹ̀mí inú mi sọ pé ọ mò ń gbọ́ ohun kan wọ́n ń kọrin kan sí mi létí bọ́ kí lẹ rí sọ sírù yẹn ta ló ń tàn ṣé ó ń tan àwọn èèyàn àbò ń tan rẹ̀. ẹ ó ń ṣe títí di ọjọ́ ẹ̀san tí a fi mú ni torí pé kò sóhun tí a lè ṣe mọ́ ààrẹ ó ní mo sọ ó ń stọ́dì wípé kí ni wọ́n lè gbọ́ torí àwọn èèyàn wa náà ohun tí wọ́n fẹ́ gbọ́ yàtọ̀ sí ohun tí ọlọ́run bẹ́ẹ̀ tẹ́ bá ti gbọ́rọ̀ bíbélì débì kan inú wàásù sí ẹ rí i pé yóò àga ó gbẹ nínú àkókò wàásù tẹ bá ń lọ bí àjọ̀dún àga ó gbẹ lákòókò wàásù wọn á máa kún gan pé oníwàásù yẹn táwọn nígbò kí ló ń sọ ìjó làwọn fẹ́ jó nǹkan báyìí láǹfẹ́ tó bá di àkókò tí wọ́n kó ọṣẹ jáde torí kì í ṣe kérúbù nìkan ló wà nínú ìlànà tí mo sọ yìí ó wà káàkiri ó tiẹ̀ fẹ́ burú bòmí ju kérúbù gan lọ ní àkókò yìí torí pé àwọn èèyàn ti rí aṣọ funfun yìí bí ohun tí ò da wọ́n fẹ́ máa sáńbẹ̀ wọ́n wá ń lọ bí àwọn aláṣọ ara ibẹ̀ gan náà nǹkan tí ò dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáadáa náà ṣe wà ṣùgbọ́n ẹni tó ń ṣe irú nǹkan báyẹn tó ló ń gbóhùn àrùn ó ti stọ́dì ẹ̀ wá nílé ní tó ti plan ni ní tí ó lò ní ọjọ́ kọ̀ọ̀kan ó ti mọ̀ kí àwọn èèyàn lè kó sí akóló torí pé ó ní tó ń respect lọ́dọ̀ wọn tí o tó bá dẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run wọn kò ní wọn ò ní lè gbọ́ torí pé e, etí ayé gan ti di fún ọ̀rọ̀ ẹ̀mí ní àkókò tàwa. kí wàá ní ìmọ̀ràn yín fáwọn èèyàn kẹ́ máa lọ prọfẹ̀tì. E, ìmọ̀ràn tèmi ni wípé lọ wá bíbélì ẹ̀rí wá ìjọ tí iná ọlọ́run wà níbẹ̀ ìjọ torí pé bí ìkọlọ máa gbé lọ títí tó bá pẹ́ bóyá ó kú òní bí ọ̀dọ̀ ẹni tó ń lọ kò sí kò sí bàyò bàyò ń bẹ̀ ìwọ nígbà tí Lásárù sọ pé òun fẹ́ padà wá sí ó ní òun fẹ́ ipe rán àwọn àwọn èèyàn lọ láti bí kí wọ́n lọ sọ fún àwọn aráàlú ó nínú ẹ lè kú òun bí mọ́ kò ẹ lè kú mọ́ Èlíjà ń bẹ ń bẹ tí ó sọ fún wọn bẹ́ẹ̀ ni òní máa wọrí ara ìwọ ti wà ibi máa gbé ibi tó ń gbé wọn èé dọ́gbọ́n sí ń bẹ̀ kò sírọ́ níbẹ̀ lọ ìjọ tó ní iná nínú ìjọ Ọlọ́run tí wọn ò ní máa wo ilẹ̀ rẹ̀ tí wọn ò ní wọlé ẹ tí ọkọ rí ò ní wù wọn tí owó ọwọ́ ẹ kò ní jẹ́ nǹkan kan sí wọn lọ sí ibẹ̀ kó lọ gbọ́rọ̀ Ọlọ́run tó o bá rí ọ̀rọ̀ Ọlọ́run lọ́ọ́ fi wá mọ ọ̀nà Jésù Jésù lè wù ọ́ sàn láì jáde nínú ilé kò sí àrà tí o lè ṣe fún ọ tó o bá tó o bá rìn nínú òfin rẹ kò gbọ́nà sí àṣẹ Ọlọ́run. ẹ já lọ sẹ́ka ìpolówó ọjà kẹ́ ẹ tó fi nọ́mbà yín sílẹ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Whenever two or three of you come together in my name, I'm there with you. Come and receive direction and fresh anointing. Christ Apostolic Church Nigeria and overseas invites you evangelists, church planters, prophets, and prophetesses to an international conference with the theme Equipping the Saints Through His Knowledge and it shall take place at CAC Babalola Memorial International Miracle Camp Ikeji, Arakeji, Osun State. Date 6th to 10th June 2022. Hosts are Prophet Ezekiah Oluboye Oladeji, General Evangelist, CAC Nigeria and overseas, Pastor S.O. Oladele, President CAC, Nigeria and overseas. 2022 Conference of All Evangelists, Planters, Prophets and Prophetesses. The power of the Almighty awaits you. Jesus is Lord. gbogbo ènìyàn ẹ bá mi yọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ ṣoríire o. káàkiri àgbáyé ni wọ́n ń celebrate Michael Adede icon evergreen juju musician fifty years on stage celebration. lecture ló máa bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday june one ọdún yìí ní nuj press center yaganku ambassador yemi farobi ló máa lecture thursday ní press night ní cac ilé àánú ọ̀fàkàlà expressway new garage ìbàdàn kátó wá fọbalẹ̀ lọ́jọ́ sunday june five ọdún yìí ní jọgọ center liberty road ìbàdàn níbi táṣe kàgbà ti máa wáyé bẹ̀rẹ̀ látàgò kan ọjọ́ ọ̀sán olùbàdàn ilẹ̀ ìbàdàn àtọ́ni ilé ìfẹ́ lórí adé ọjọ́ náà alága àròtúnbọ̀ olúṣọlá adéwùmí aláṣẹ ikú ìtòrí ẹnájì látẹ̀kọ́ àtòmínà bí mbọ́ ẹ̀ṣọ́ tó ní evergreen musical company worldwide bàbá ìsàlẹ̀ ní kingston ní adé àti ọjọ́ náà kún ayọ̀ balógun olùfilọ́lẹ̀ àgbàlọ̀túnbà yọlá omiṣore dọ́kítà yín káyé fẹ́lẹ́ ilé iṣẹ́ ti pọ́ǹpì concept onílé ìfọkànbalẹ̀ àti ṣe fifty percent discount ìyẹn ti ré kọjá a tún ti bẹ̀rẹ̀ forty percent discount lórí ilẹ̀ tẹ́ bá rà lọ́wọ́ oṣù méjì gbáko lọ́pọ̀lọpọ̀ ti jàǹfààní fifty percent discount ìdùnnú ṣubú layọ̀ kò tí ì pẹ́jù fẹ́yìn náà o a tún ti jàǹfààní forty percent discount kalẹ̀ báyìí ẹ̀dínwó lórí ilẹ̀ tẹ́ bára nílé iṣẹ́ tí pọ́ńpì concept ìbàdàn onílẹ̀ ìfọkànbalẹ̀ bẹ̀rẹ̀ láti monday june six sí tiwọn wednesday august ten ọdún yìí ni o ilẹ̀ one point five million ní mọ́níyà àti lágùn ó ti di nine hundred thousand naira báyìí tìlàjì táǹtà ní one point two million naira tẹ́lẹ̀ ó ti já wálẹ̀ sí seven hundred and naira láàrin oṣù méjì ni o lẹ́jọ́. láfíní ẹ̀ mọ́ bàbá ìwà àgbà fọ́ọ̀mù. ọ́fíìsì ti pọ́ǹpì tó wà nọmba twelve àrẹ́tẹ̀dọ̀ street àrí avenue new Bodija Ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. ti pọ́ǹpì tẹ́ ti dé. ẹ àdínú Ìbàdàn. ti pọ́ǹpì concept developer that cares. mo kí wa pé ẹ káàbọ̀ padà wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù oya prophet ẹ fi nọ́mbà yín sílẹ̀. ẹ zero eight zero. zero eight zero. eight three three. eight three three. eight three three. eight three three. six three. six three. bẹ́ẹ̀ni lẹ́ǹkan sísan. zero eight zero. zero eight zero. eight three three. eight three three. eight three three. eight three three. six three. six three. Hmm. kó tó di pé màá fa gbogbo ẹ̀ lé bàbá mi pi ẹ̀fọ́ wá lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ tó bá ti ń dún báyìí ìtàn àwọn akọni ìgbàgbọ́ nìyẹn ẹ má gbàgbé ohun tá a fi abala yìí sùn òun ni pé àwa náà dìtàn lọ́jọ́ kan ká lè dìtàn dáadáa látọ̀sẹ̀ tó kọjá ni mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò nípa ìránṣẹ́ Ọlọ́run kan John Alexander Dowie the healing apostle apostoli tọ́lọ́run lò fún iṣẹ́ ìwòsàn bẹ́ẹ̀ ni mo ṣe fi wọ́n wé bàbá àpọ́stélì tiwa náà ìyẹn àpọ́stélì Joseph Ayọ̀ Babalọ́lá. ohun tíṣẹ́ ìránṣẹ́ John Alexander Dawie tó dúró lé lórí ó ní ìwòsàn àti ìrònúpìwàdà mo mẹ́nubà lọ́sẹ̀ tó kọjá. pé nígbà tó bá ń ṣe counseling gan wọ́n láwọn èèyàn lè pọ̀ lẹ́gbẹ̀rún kó jẹ́ pé yọ ẹnìkan ni John Alexander Dawie máa dá lóhùn á kọ́kọ́ wàásù Jésù á rí pò dàtúnbí kó tó di pé á wá mínísítà healing fún ẹ wọ́n ní tó bá gbàdúrà ìwòsàn fún yàn ọlọ́run máa ń lò dáadáa mo sọ pa bí ìránṣẹ́ yìí ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún eighteen forty seven mr and mrs john muredawi ni bàbá àti màmá ìránṣẹ́ yìí mo ní lọ́mọ ọdún mẹ́fà gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n ti ka báíbù láti bẹ̀rẹ̀ dé parí from Genesis to Revelation. nígbà tí oníwàásù tó ń lọ káàkiri látojúlé sójúlé Henry Wright ló wàásù Jésù tí wọ́n dẹ̀ fi ayé wọn fún Kristi ní ọmọ ọdún méje gẹ́gẹ́ bí ìtàn ti sọ ní ọmọ ọdún méje ni bàbá John Alexander Dawie ni wọ́n ti gba ìpè sí iṣẹ́ ìránṣẹ́ bó tiẹ̀ jẹ́ pé ìtàn sọ pé kò yé wọn nígbà tó pọ̀ ọmọ ọdún mọ́kànlélógún ìgbà ẹni wọ́n wá ní ìpinnu láti dá Ọlọ́run lóhùn mo kọ̀ sáré flashback sáwọn nǹkan tí mo sọ lọ́sẹ̀ tó kọjá ibi tá a wá dúró sí lọ́sẹ̀ tó kọjá ni bí mo ṣe ti wé ti bàbá àpọ́stù lókè oyè ìyẹn ní Iléṣà bí Ọlọ́run ṣe lò wọ́n láti gbàdúrà ìwòsàn fún arábìnrin náà Mary ìyẹn níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tí ìtàn dẹ̀ sọ wípé láàárín àkókò kékeré pé wọ́n ti sìnkú ọmọ ìjọ bíi ogójì tọ́ṣà ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ló dé kí Ọlọ́run tó wá ti ọwọ́ wọn ṣiṣẹ́ ìyanu yẹn. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ nípa ìrìn àjò ìgbéyàwó John Alexander Dawie lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún eighteen seventy six ni wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú first cousin wọn bó tẹ̀ jẹ́ pé àwọn fámìlì yarí lọ́tún lọ́sì ṣùgbọ́n wọ́n ní ẹni tó wù àwọn láti fẹ́ nìyẹn wọ́n dẹ̀ fẹ́ ìyẹn Jenny tó jẹ́ first cousin wọn ìyẹn ní eighteen seventy six ìyẹn oṣù May nígbà tó di eighteen seventy seven ni wọ́n bí ọmọ wọn àkọ́bí Gladstone àṣé kí wúrà tó dán ó laná kọjá ní ìkóríta yẹn ẹ mọ̀ pé ẹni tó lówó kó tó di pé ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tówó ò wọlé fún mọ́ tówó kàn ń jáde gbogbo ọ̀nà wá dí ó wá dàbí nǹkan nígbà tí gbogbo ẹ̀ wá le wọ́n wá ní láti ní kí ìyàwó wọn àti ọmọ wọn àkọ́bí kọ́ padà sílé wọn ṣẹ́rí pé kí wúrà tó dán ó lànà kọjá. ṣùgbọ́n nǹkan kan wà tí ó yé ìránṣẹ́ Ọlọ́run yìí tó sì ń sọ fún ìyàwó ẹ̀ nígbà tí ìtàn sọ pé àwọn àna wọn ń yọ wọ́n lẹ́nu pé irú kí leléyìí ìyàwó tá a ti fẹ́ tá tún wá dá padà ó dẹ̀ ń fi ọkàn ìyàwó ẹ̀ balẹ̀ wípé ọ̀la dá ọ̀la iṣẹ́ ìránṣẹ́ àwọn dá. nígbà tó di 1878 seventy eight ló wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ìyẹn ní Sydney the Royal Theatre. ìtàn sọ pé John Alexander Darwin wọ́n ní láti ta ilé wọn àti àga wọ́n tiẹ̀ ní wọ́n fẹ́ràn fọ́níṣọ̀ wọn yẹn dáadáa òun ni wọ́n tà tí wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ tí wọ́n fi lè sanwó hall àti gbogbo ẹ̀. lọ wá ilé kan tí wọ́n lọ rẹ́ǹtì tí wọ́n ń gbé ilé kékeré. báyìí ni àwọn èrò bẹ̀rẹ̀ sí ní rọ́wá bí ìgbédìde ṣe dé nìyẹn tí ògo dé lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún tí wọ́n ń wá tí ọlọ́run dẹ̀ ń ti ọwọ́ John Alexander Dowie ṣiṣẹ́. ẹ gbọ́ mi dáadáa ẹ dẹ̀ jẹ́ kó yé yín torí tó bá máa di bí ọ̀sẹ̀ bíi mélòó màá gbé ìránṣẹ́ ọlọ́run kan wá a máa sọ̀rọ̀ lórí ipa tí ó yẹ kí kìrìsìtẹ́nì kó nínú òṣèlú òun mo ṣe ní kẹ́ ẹ gbọ́ mi dáadáa. kẹ́ ẹ lè mọ̀ pé èèyàn nílò ìtọ́ni lórí ẹsẹ̀ tó bá fẹ́ gbé torí ẹlòmíà sọ wípé ṣé bó ní wàásù náà ló ní ká ṣòṣèlú òun náà ló dẹ̀ tún sọ̀rọ̀ ń pa John Alexander Dawi ìtàn sọ pé nígbà tí iṣẹ́ ìránṣẹ́ yẹn tóbi tí àwọn èèyàn pọ̀ gbogbo èèyàn pàápàá ni wọ́n fẹ́ràn John Alexander Dawi wà rò nínú ara rẹ̀ pé kò ń fẹ́ nǹkan rọ́ọ̀nù ẹ mọ báwọn yẹn wá ṣe ń rọ́ọ̀nù àwọn náà wá rọ́ọ̀nù wọ́n wò pé tí àwọn ọmọ ìjọ àwọn lásán bá dìbò fáwọn àwọn ti wọlé àti gbogbo àwọn tí wọ́n fẹ́ràn àwọn wọn béèrè lọ́wọ́ ọlọ́run nítorí pé ohun tólúwa pè wọ́n sí òun ni láti máa ṣiṣẹ́ ìwòsàn olúwa ò pè wọ́n sí òṣèlú ẹ dáadáa ẹ̀tọ́ àwa kìrìsìtẹ́nì ni láti ṣòṣèlú ṣùgbọ́n àwọn ò gba ìpè wọ́n kúrò lójú track ti ọlọ́run tó set fún wọn ìdí nìyẹn tó fi gbọ́dọ̀ mọ ibo lọ́lọ́run ti fẹ́ lù ẹ́ kí ló ń tọ́lọ́run fẹ́ lù ẹ́ fún. àṣé gbogbo bí nìṣe wà wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dàbọn òṣèlú bò wọ́n nìyẹn wọ́n láwọn iléeṣẹ́ tí wọ́n ń ta àwọn ọtí líle torí gbogbo ìwàásù John Alexander Dawie òun ni pé káwọn èèyàn máa mú gbogbo àwọn ọtí líle yẹn àti àwọn olóṣèlú wọ́n wá kó owó síta tí wọ́n fún àwọn oníwèé ìròyìn àti gbogbo ẹ̀ gbogbo nǹkan tí ò ṣe pátápátá wọ́n bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn òṣèlú dépò nǹkan máa gbọ́ mi ìta yanu pé irú kí leléyìí kó tó mọ tó ń lọ gbogbo àwọn ọmọ ìjọ ti ferege wọ́n ti ẹ̀rí nígbà campaign gangan ò ti ẹ̀ ráàyè healing àbí counseling kò ráàyè ṣe nǹkan ó kàn ń campaign kiri ni eléyìí ara àṣìṣe ńlá tá a kọ sílẹ̀ fún John Alexander Dowie. ìwé mọ́ ní olódodo yóò ṣubú nígbà méje yóò sì dìde ṣùgbọ́n nígbà tó di eighteen eighty wọ́n ronú pìwàdà fresh one zero oh five point nine fm. nígbà tó di eighteen eighty ni wọ́n wá padà sẹ́nu iṣẹ́ ìrànṣẹ́ yẹn ìtàn sọ pé ọlọ́run tún wá tì wọ́n lẹ́yìn pẹ̀lú iṣẹ́ ìwòsàn yẹn. ogun tó wá dìde ó wá ní ogun àwọn alátakò láti bà John Alexander Dowie lórúkọ jẹ́ gbogbo ohun tí wọ́n ṣe kò tiẹ̀ wá túrún kankan lára John Alexander Dowie. ìtàn ní níbi tó ṣe dé wọ́n tún wá lọ fi bọ́ǹbù sí abẹ́ àga ibi tó máa ń jókòó sí wọ́n láwọn kò gbọ́ létí àwọn pé ó yá dìde kúrò níbẹ̀ wọ́n láwọn dẹ̀ gbéra láti máa lọ sílé kò pẹ́ ní gbogbo ibi tí wọ́n ń jókòó sí pé àṣẹ bọ́ǹbù ti wà ńbẹ̀ ìdí nìyẹn tó fi da kéèyàn máa gbọ́ ohùn Ọlọ́run kéèyàn dẹ̀ máa gbọ́ràn. nígbà tó di June eighteen eighty eight ni wọ́n wá gbéra láti Australia lọ sí Amẹ́ríkà. bẹ́ẹ̀ ni wọ́n ń ṣèsọjí káàkiri ní California ìsọjí ìwòsàn ni Ọlọ́run dẹ̀ ń tiṣẹ́ náà lẹ́yìn abarajọ iṣan àpòstélé orí kẹwàá ẹsẹ̀ kejìdínlógójì ó sọ̀rọ̀ nípa Kristi pé bá a ṣe da ẹ̀mí mọ́ àtagbára lé lórí tó ń kiri ṣoore lórí ìgbésẹ̀ àwọn àpòstélì ní John Alexander Dawie ni wọ́n bá ṣiṣẹ́ wọ́n dẹ̀ ń lọ láti ibìkan débìkan. nínú ìrìn àjò yẹn ni wọ́n ti pàdé Maria Woodward Etta ṣé ẹ ti gbàgbé tí mo fi ṣẹ́ ìránṣẹ́ wọn wé ti bàbá wa Mósè Orímọládé ẹ tí mo kọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn. lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Maria Woodward Etta ni ẹ̀mí ti kọ́kọ́ gbé èèyàn téèyàn dẹ̀ lọ nínú ẹ̀mí mo dẹ̀ sọ ọmọ ló ṣàjèjì lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tó takò ní John Alexander Dowie ní California ló wá ti pàdé. lérèkó Chicago wa ló dúró sí ṣùgbọ́n ìran tó ní láti lè wọnú Chicago ni nítorí pé láòkó ògbà yẹn Chicago ló fẹ́ẹ́ jẹ́ stéètì kejì tó tóbi jù l'Amẹ́ríkà so ibi tí Ọlọ́run rán wọn nìyẹn ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tún máa gbé bó ṣe ń ṣe dé ìtàn ni wọ́n gbé obìnrin kan wá tó jẹ́ pé ó ní fibroid láti fi dán wò ó dẹ̀ gbàdúrà Ọlọ́run dẹ̀ ti paṣẹ rẹ̀ láti wo arábìnrin náà sàn báyìí ni iṣẹ́ ìránṣẹ́ náà ṣe bẹ̀rẹ̀ Zion Tabernacle wọ́n ló wáá fi fúláàgì kan síbẹ̀ pé Jésù ni o Christ is all pé Jésù nìkan ni tí ò sí nǹkan kan Jésù nìkan ló dẹ̀ ń lò ibẹ̀ ló tún wáá dá healing home sí ilé tí wọ́n ti ń ṣe ìwòsàn wọ́n láyàn wá ń pè ní ọgbà wèrè bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa mọ̀ọ́kẹ́ lọ́bẹ̀rẹ̀ sí ni máa bù ṣùgbọ́n ṣé ìrànṣẹ́ ń tẹ̀síwájú so kí ni ìwọ náà ń dojúkọ lẹ́nu iṣẹ́ ìrànṣẹ́ ìwọ ṣáà má jẹ́ kó sú ẹ màá sọ nǹkan kan tó fọ́nì nínú ìrìn àjò yìí kó tó di pé mo dákẹ́ lẹ́nu láàrin ọdún kan àwọn ọlọ́pàá wá àrẹ́sìtì Alexander Dawe ní hundred times wọ́n á mú gbé lọ court wọ́n á mú gbé lọ court ṣé ẹ ti gbàgbé bàbá àpòstélì náà ni ṣùgbọ́n ó dúró lórí òtítọ́. gbogbo ń tán ṣe ni láti discourage ẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ nígbà tó máa di ìparí ọdún 1896 àti gbogbo ọ̀tá gbogbo wọn ló ti forí balẹ̀ gbogbo àwọn ọlọ́pàá tó wá àrẹ́sìtì ẹ̀yẹ gan ìtàn ní àwọn gan ni wọ́n tún wá ń sọ nígbà táwọn náà rí agbára Ọlọ́run lẹ́nu iṣẹ́ abalajọ tí wòlíì àìsàyẹ orí ọgọ́ta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó níbi tí a ti kọ́ sílẹ̀ tá a ti kórìíra rẹ tẹnikẹ́ni ò kọjá nínú rẹ ó lèmi ó sọ ọ́ di ògo ayérayé àti ayọ̀ ìrandéran ọ̀pọ̀lọpọ̀ ìyẹn tó ò bá sá lọ ẹni tó bá ti sá lọ kì í gbà ọ́ pé bóyá wọ́n gbógun tìẹ́ ládùúgbò tó ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ tó dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ lọ́lọ́run rẹ tó mọ̀ dáadáa pọ́lọ́run rẹ tí ìṣèwọ ló rán rẹ tó kọ́ lọ ṣàgbà láì wá nǹkan jẹ tó pè ń ṣọ́ọ̀ṣì tó bá jẹ́ pọ́lọ́n ló rán ẹ níbẹ̀ dúró ẹni tó rán yàn yóò bá yàn ṣe. ǹjẹ́ wàá mọ̀ pé fún odindi oṣù mẹ́fà ni John Alexander Dawie ló fi lọ rẹ́ǹtì ibi tí ó ti ń ṣe program kó tó di pé ó wá ṣẹ̀ṣẹ̀ wá kọ́ ilé ẹ mọyì àwọn tí wọ́n ń worship lábẹ́ service ẹ̀ lẹ́ǹkan ni over six thousand torí six thousand seats ló wà níbẹ̀ at every service nítorí pé ó dúró ó forí tì èmi náà mọ ohun tí wọn náà ń là kọjá lọ́wọ́ ìwọ ṣáà dúró kò forí tì. bàbá mi pf wá bàbá ti wà ń kalẹ̀ mo fẹ́ fa gbogbo ẹ̀ lé wọn lọ́wọ́ ṣùgbọ́n àdúrà ń gbà o ẹnìkan ló sọ lọ́jọ́ kan mo kọ̀ rẹ́rìn ṣùgbọ́n mo sọ fún pé ò rí bẹ́ẹ̀ o ó láwọn pásítọ̀ kan máa ń ta tẹ́tẹ́ ni ó ní fifty fifty ni pé èyí jẹ èyí ò jẹ àdúrà yìí ṣe èyí jẹ èyí ò jẹ o àdúrà ń gbà ohun tó kọ̀ lè ṣẹlẹ̀ wọ́n náà lè máa wò pé ṣàdúrà ń gbà ṣáá ọlọ́run tá à ń sìn ọlọ́run tó létò ni iṣẹ́ ìyanu ńlá ni o iṣẹ́ ìyanu ńlá ni pé sára aya abrahamu ó lóyún ọlọ́run ò torí pé ó lóyún kó bí lóòjọ́ o òun náà dúró doṣù mẹ́sàn-án tí gbogbo èèyàn dúró tó o bá ti ń béèrè ìwọ ṣáà ní sùúrù yóò padà dáhùn o ẹ gbọ́ ni olùṣẹ̀san fáwọn tó farabalẹ̀ wá olùṣẹ̀san fáwọn tó farabalẹ̀ wá yóò ṣẹ̀san rẹ̀ yóò dẹ lóhùn gbogbo ilẹ̀kùn tó ń kàn yẹn òun ni yóò ṣí ọlọ́run tó dára ni kì í ṣe èèyàn tí ó fi ṣèké ìwọ kò ṣáà ní sùúrù bóyá lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ ni bóyá nínú ìgbéyàwó ni bóyá lọ́nà kan àbọ̀nà kejì ẹyọ kan tó o ní láti yẹ̀wò òun ni pé ṣé Jésù sì wà nínú ìrìn àjò ẹ am I connected tó o bá ti wà connected ìwọ wa máa retí ìwé mọ́ ní ìgbàgbọ́ ní ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí sí ohun tí a kò tíì rí ìtò gbọ́dọ̀ máa wò ó pé ṣó wà connected òun ni pé má jẹ́ kọ́rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ samsoni o samsoni dìde ìyẹn nù ìwé Judges chapter sixteen verse twenty ó ní samsoni dìde bíi tìgbà ìṣáájú kò mọ̀ pé ọlọ́run ti kọ̀ ọ́n sílẹ̀ o ní láti máa wò ó dáadáa kó má lọ jẹ́ pé ó ti kúrò lọ́dọ̀ ẹ nígbà tó bá dé ìlú àtọ́ni ló fi máa ń dé o ṣùgbọ́n kì í dágbére kó tó lọ èèyàn ò ní mọ̀ kó ti lọ mo gbàdúrà ọgbẹ́ ẹ̀yìn èèyàn tẹ́ ń gbọ́ mi ọlọ́run ò ní fi yín sílẹ̀ o àárín ẹ̀yin àtọlọ́run ò ní bàjẹ́ tí kristi ò bá tí ì dé a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé o kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn tá a fúnni lábẹ́ ọ̀run nínú ètò àfi lè gbà wàhálà yàtọ̀ sí orúkọ jésù kristi mo kí gbogbo àwọn tá a jọ rìnrìn àjò evangelist olúfúnkẹ́ òjò ìdòwú fad àti mr owólabí mo kí alàgbà ṣeun náà bẹ́ẹ̀ ni mo kí ẹ̀rí ṣọlá gbọ́láhàn god bless you all nyd ẹ ṣe o wọ́n dúró tì mí ni ló ń ṣọ́ mi àti Fẹ́mi Alábí tí Kristi ò bá tí ì dé bí mo ṣe sọ see you next week God bless you. Center níbẹ̀ ni orí èṣù ti ń wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa etí gbọ́ látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwá ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́tẹ̀ ńbàdàn ẹ máa bá wa kálọ. ní orúkọ jésù ti nazareti. In the name of Jesus Christ of Nazareth. Ìwọ Ọlọ́run tó jẹ́ olóòótọ́. You the faithful God. Fi òtítọ́ rẹ̀ kó o fi gbà wá kò use your faithfulness to deliver us from that wicked trickish man. kí ọlọ́run kó fi ẹsẹ̀ ìgbàgbọ́ rẹ múlẹ̀ and may the lord establish your faith firmly. kí àwọn ayẹnilẹ́sẹ̀ kúrò nínú ìgbàgbọ́ ààyè kó má ṣe ní agbára lórí rẹ láti yẹ ọ lẹ́sẹ̀ ní orúkọ jésù kristi. so that the distractors of people in the world will not be able to distract you from the good way of the lord in the name of jesus. ògo ni fún ọlọ́run lókè ọ̀run glory be to God in the highest. ẹ jẹ́ kí a lọ kankan sínú ìwé genesis orí kẹta. let's go straight in the book of genesis chapter three. láti ẹsẹ̀ ìkíní. from verse one. títí fi dé ẹsẹ̀ kẹsàn-án. to verse nine. gbé bíbélì rẹ. take your bible. bó o bá sì ní bíbélì lọ́dọ̀. and if you do not have bible in your hand. ṣí etí rẹ sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. just lis ten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 kí ó má bàa kú. But of the fruit of the tree which is in the midst of the garden, God hath said, Ye shall not eat of it, neither shall ye touch it, lest ye die. Ejò náà sì wí fún obìnrin náà pé, Ẹ̀yin kì ó kú ikú kíkú kan. And the serpent said unto the woman, Ye shall not surely die. Nítorí Ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là, ẹ̀yin ó sì dàbí Ọlọ́run, ẹ ó mọ rere àti búburú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 and a tree to be desired to make one wise, she took of the fruit thereof and did eat, and gave also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 láàrin igi ọgbà. And they heard the voice of the Lord God walking in the garden in the cool of the day. And Adam and his wife hid themselves from the presence of the Lord God amongst the trees of the garden. Genesis orí kẹta ẹsẹ̀ kẹsàn-án. Genesis chapter three verse nine. Olúwa Ọlọ́run sì kọ sí Ádámù, ó sì wí fún un pé níbo ni ìwọ wà. And the Lord God called unto Adam and said unto him, Where art thou? Níbi tí a kà yìí. In the passage we just read. Ni a ti rí ẹlẹ́tàn búburú ni tó tan bàbá wa ìyá wa àkọ́kọ́ nínú ọgbà Édè dẹ́ni tó tàn wọ́n jẹ. There we saw the wicked and deceptive Satan where he deceived our first parents Adam and Eve. Ìtànjẹ yìí ló sì fa ìṣubú Ádámù àti Éfà. This deception led to the fall of Adam and Eve. Ọ̀nà kan ṣoṣo tí èṣù gbà ní ayé ọjọ́ òun náà ló sì ń gbà nínú ayé ìsinsìnyí pẹ̀lú. Only applicable way the devil adopted at that time is the same way as adopting today. Ẹ gbọ́ ohun tí bíbélì wí. listen to what the bible says. nínú ìwé matthew orí ẹsẹ̀ kẹẹ̀dógún. in the gospel of matthew chapter seven verse fifteen. ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí ó ń tọ̀ yìí wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú. gospel of matthew chapter seven verse fifteen. beware of false prophets which come to you in sheep's clothing but inwardly they are ravening wolves. báwo ni a ti ṣe máa mọ àwọn olùtàn ọ̀jẹ̀ wọ̀nyí. How can you identify these deceivers? Kò ṣòro púpọ̀ láti mọ̀ nítorí Bíbélì sọ pé àwa kì yóò wà nínú òkùnkùn títí ọjọ́ náà yóò fi dé. It is so simple to identify them because the Bible told us that we shall not be in darkness till the arrival of the day. Ìmọ́lẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run. The word of God is light. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ìmọ́lẹ̀ lọ́wọ́ kò lè fi ẹsẹ̀ kọ nínú òkùnkùn and whosoever embraces the light can never stumble in darkness. nítorí ìmọ́lẹ̀ òun ni yóò máa darí rẹ̀. because the light will always lead and direct him. arákùnrin àti arábìnrin. brothers and sisters. èéṣe tó kò fi bìkítà láti gbé ìmọ́lẹ̀ lọ́wọ́. why don't you care to embrace the light? nínú ayé òkùnkùn biribiri tí a wà nínú rẹ̀. in this present dark world that we are in. tó o bá fẹ́ bọ́ sí ọwọ́ àwọn ẹlẹ́tàn láyé do not want to fall into the hands of the deceivers in this present world. o fi ara mọ́ ọ̀rọ̀ ọlọ́run tí kì í dìbàjẹ́. you must be intimate with the incorruptible word of God. kó o sì kẹ̀yìn sí ọ̀rọ̀ dídùn dídùn èyí tí ó mú ìtànjẹ wá tó sì lè mú kí o ṣubú sínú ìdẹkùn èṣù. and deviate from flattering good words that can easily mislead you into the trap of the devil. báwo lèèyàn ṣe máa mọ àwọn ẹlẹ́tàn àwọn ìránṣẹ́ ọlọ́run wọ̀nyí. How can you know these so-called servants of God that are deceivers? Ẹ lè dá wọn mọ̀ nípa ọ̀rọ̀ dídùn dídùn wọn. You can identify them through their flattering words. Ọ̀rọ̀ dídùn dídùn tí wọ́n fi yí ọkàn aláìmọ̀kan padà sọ́dọ̀ ara wọn. Sweet sugar-coated speeches that turn people who are simple and are ignorant into their own side for them to believe. Àwọn wọ̀nyí tí ó kún fún ọ̀rọ̀ dídùn wọ̀nyí this flattering orators. báwo ni wọ́n ti ṣe lè tàn ọ́ jẹ. how can they deceive you. tí wọn ò bá fi ọ̀rọ̀ dúdú fà ọ́. if they do not use sweet words and pleasant words to attract you. wọ́n ní jésù wà níbẹ̀ yẹn máa bọ̀ they will tell you Jesus is here come on lọ́ba ṣe é ṣe gan wọ́n lè pera wọn ní Kristi Jésù gan pàápàá. where possible they will equate themselves with Jesus Christ. ìdí tí wọ́n fi ń ṣe gbogbo nǹkan wọ̀nyí. the purpose why they do all these things. tí wọ́n bá sí abẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. and they are hiding under the ministry of Jesus Christ. ó ní kó ọba lè kó ọrọ̀ ayé ètí ń dìbàjẹ́ wọ́n lè kó jọ fún ara wọn. is for them to amass ill-gotten wealth for themselves alone. wọ́n lè fi ojú kòkòrò kí wọ́n lè fi kó ọrọ̀ ayé jọ láìsí mọ̀ wípé àǹfààní kíni fún ènìyàn bó jèrè gbogbo ayé tó sì pàdánù ẹ̀mí rẹ̀. using deceptive means to amass ill-gotten wealth not knowing that of what benefit is it for a man if he gains the whole world and uses Nínú ìwé Rome. In the epistle of the Romans. Romans chapter sixteen seventeen to eighteen. Romans chapter sixteen verses seventeen and eighteen. Ará èmi sì bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́ ẹ sì kúrò ní ìsọ̀ wọn. Nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì ní ọkàn dà. Romans chapter sixteen verses seventeen and eighteen. Now I beseech you, mark them which cause divisions and offences contrary to the doctrine which ye have learned and avoid them. For they that serve not our Lord Jesus Christ. But their own bell, and by good words and fair speeches, deceive the hearts of the simple. Matthew 24, verse 4. Ó kígbe tantan. Matthew chapter 24, verse 4 is shouting earnestly. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín jẹ. Don't allow anyone to deceive you. Ọlọ́run fẹ́ kí ìwọ tó ń gbọ́rọ̀ mi lónìí kó di ọkùnrin nínú ìgbàgbọ́. God wants you hearing me today to be matured in your faith. Kẹ́nikẹ́ni kò ní lè fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tì síwájú tì sẹ́yìn. So that no one will be able to use false teaching blow you away from the true line of the word of God. Kò sí ìgbékalẹ̀ mìíràn tẹ́nikẹ́ni lè gbé ju èyí tí a ti gbé kalẹ̀ ṣáájú láti ìpìlẹ̀ṣẹ̀ ayé ìpìlẹ̀ Jésù. There is no other establishment of foundation that can be laid aside from the one that have been laid from the foundation of the world which is the foundation of Jesus. dúró nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run. stand upon the word of God. ẹnikẹ́ni tí ó bá ń gbé inú ọlọ́run tí ọlọ́run ń gbé inú rẹ̀ whosoever lives in God and God dwells in him. <laughs> kò mọ̀ sí ohunkóhun tó o béèrè tí ọlọ́run ò ní ṣe fún ọ. there is nothing you are going to request that God will not do for you. kúrò ní ìsọ̀ àwọn ẹlẹ́tàn ẹni. get out of the camp of the deceivers. padà sí inú Jésù olóòótọ́ ènìyàn and come back into Jesus Christ the truthful Bíbé, person. Bíbélì sọ pé ó mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín òmìnira. The Bible says you shall know the truth and the truth shall set you free. ọ̀pọ̀lọpọ̀ lára wọn máa ń yá sí àdúrà gbígbà. are always interested in praying. wọ́n fẹ́ lè gbàdúrà gèlè ẹlòmíà fẹ́ lè ṣí dà lórí ẹ̀ ẹlòmíà gbàdúrà fi ẹsẹ̀ kílẹ̀ bíi pé ilẹ̀ yóò ya. ṣùgbọ́n irú àwọn ẹni bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ ọlọ́run kan nínú wọn ìgbà wo ni wọn ní tàn ọ jẹ. many are so interested in praying so much they pray vigorously to the extent that their head tie we want to get out of their head and yet the word of God do not live in them easily this set of people can be deceived. wọ́n ní ìfẹ́ nínú àdúrà gbígbà. they so much love praying. ṣùgbọ́n wọn ò ní ọ̀rọ̀ ọlọ́run nínú ayé wọn. yet they have no word of God in their life. èmi ò sọ pé àdúrà gbígbà kò dára. I am not condemning praying. No. ṣùgbọ́n àdúrà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ló máa bára wọn rìn papọ̀. But it is prayer mixed with the word of God that goes together. nígbà tí o bá dẹ̀ dúró nínú ọ̀rọ̀ ọlọ́run. and when you stand upon the word of God. tó o sì ń gbàdúrà wàá wá di obìnrin tí ń gbàdúrà tó ń ka a matured woman that prays and also read the Bible. àtọkùnrin tí ń gbàdúrà tó ń ka bíbélì tí ọ̀rọ̀ ọlọ́run gbénu wọn. and a matured man that prays that read the Bible and the word of God lives in him or her. òun ni bíbélì sọ nípa wọn wípé. that's what the Bible is telling about us that. that. títí wọ́n á sì fi di ọkùnrin titun. until they now become a new man. ọlọ́run fẹ́ kí gbogbo ènìyàn. God wants every human being. kó dúró lórí ẹsẹ̀ ara rẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà. stand independently on your own through the word of God and prayer. bíbélì sọ fún wa pé ẹ máa gbé inú mi èmi yóò sì máa gbé inú yín bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ̀yin bá fẹ́ láti ọ̀dọ̀ bàbá mi tí mẹ́lẹ́ ọ̀run wá a ó sì ṣe é fún yín òun ni bíbélì wí. The Bible says, "Live in me and I will dwell in you." If you live in me and my word dwells in you, you will request anything from the Father and it shall be granted unto you. That's what the Bible says. Ẹ jẹ́ kí a gbàdúrà. Let us pray. Bàbá wa àti Ọlọ́run wa. Our Father and our God. Èmi ń gbàdúrà. I pray. Pé kí Ọlọ́run kó ṣí gbogbo ọkàn àwọn ènìyàn lójú lónìí. That the Lord will open the spiritual eyes of everyone today. kí wọ́n dúró lórí ìpìlẹ̀ Kristi. that they may stand upon the foundation of Christ. èyí lè gbé ayé wọn ró títí dé ìjọba Ọlọ́run. that can uphold their life even up to the kingdom of God. kó o sì gba gbogbo àwọn èèyàn wọ̀nyí kúrò lọ́wọ́ àwọn ẹ̀rànà wòlíì tí ń ta àwọn èèyàn jẹ and deliver these people from the hawks of the world and the deceptive servants of God that are deceiving these people. ní orúkọ Jésù làwọn lójú ẹ̀mí. open their spiritual eyes in the name of Jesus. open their understanding. kí ìwé mímọ́ kó ba lè yé wọn. that they will clearly understand. èyí ni àdúrà mi àti ẹ̀bẹ̀ mi fún gbogbo.